إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المهتدي ومن أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا abduhu ورسوله. rasuluhu. عباد الله يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ويقول سبحانه وتعالى من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله وعن أبي هريرة رضي الله عنه بينما رجل يمشي بطريق اشتد به العطش فوجد بئرا فنزل فيها فشرب ثم خرج فإذا كلب يلهث يأكل الثرى من العطش فقال رجل لقد بلغ هذا الكلب من العطش مثل الذي كان بلغني فنزل لبئره فملأ خفه ثم أمسكه بفيه فسقى الكلب فشكر الله له فغفر له قالوا يا رسول الله وإن لنا في البهائم أجرا قال في كل كبد رتبة أجر أخرجه البخاري في صحيحه ومسلم a fi ẹ̀yìn fún Allah a fi ọpẹ́ fún un atọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ à Allah subhanahu wa ta'ala kí ó lékún ààbò rẹ̀ lórí ẹnìkọ̀ọ̀kan wa kó lékún àánú rẹ̀ lórí ẹnìkọ̀ọ̀kan wa. iṣẹ́ ìṣe wa kí aláwọ̀ kó yí ó fi ìbùkún sí i òní ní yaumul jumu'a ọjọ́ jimá déètì òní ní eighteen ọjọ́ kejìdínlógún jùmọ́dà ákírọ̀ jùmọ́dà sani oṣù kẹfà ọdún fourteen forty three. nínú kútúbà wa tòní àtàbárò bidam òun ni àkórí ọ̀rọ̀ wa àtàbárò bidam fífi ẹ̀jẹ̀ tọrẹ fífi ẹ̀jẹ̀ tọrẹ. Allah subhanahu nínú súra Allah subhanahu wa ta'ala nínú súra Al-Ma'idah Quran 5 aya 32 aya 32 Allah ń sọ fún wa wípé mini ajili dhalika nítorí ìyẹn nítorí ìyẹn kí ni ìyẹn tọ́lọ́ ń tọ́ka sí òun náà ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin ọmọ ànẹ́bì Adam méjì kan tí à ń pè ní kọ́bílà àti hábílà kọ́bílà àti hábílà nítorí ìṣẹ̀lẹ̀ bí ọ̀kan ṣe pa ìkejì. katabna alabani israel àti wá ṣe ní òfin àti ṣe ní òfin tá a kọ lé àwọn ọmọ israel lórí anahu mọ̀nkọ́tàlá nafsan bigeri nafsin pé dájúdájú ẹni tó bá pa ẹ̀mí tí kìí ṣe pé ẹ̀mí yẹn pa èèyàn kan lẹ́fi wá pàdé. àò fasadin ẹni tó bá pa ẹ̀mí láì gà sí pé ẹni yẹn ṣe ìbàjẹ́ kò pààyàn kò sì dáràn tó la gbígbẹ̀mí ẹ̀ lọ àwọn fasadi ard kò sì bàjẹ́ lórí ilẹ̀ ẹ sì mú ẹ̀pá kò pààyàn ẹ̀pá fàkà ànàmà kọtàlà náà sàjẹ̀mí à. bí ẹni tó pa gbogbo èèyàn tí ń bẹ lórí ilé ayé ni wàmàní àhàyáha ẹni tó bá sì sọ ẹnìkan di alààyè fàkà ánàmà àhàyà náà sa jẹ̀mí à bí bí ìgbà tí ó sọ gbogbo èèyàn pátápátá di alààyè ni. ohun tí a fẹ́ lò nínú àyà yìí ni pé kọ́bílà àti hábílà ọ̀rọ̀ wáyé láàrin àwọn méjèèjì ọ̀kan sì pa ìkejì ọ̀kan pa ẹnìkejì rẹ̀ kódà ńgbà tó pa tán torí lásìkò yẹn ẹnìkan kò tíì kú ní orí ilé ayé. débi pé kí wọ́n mọ báwo ni wọ́n ṣe sáàyàn ẹni tí ọba kú so ọ̀nà láti bo òkú yìí láṣìírí ẹni tó pa ìkejì rẹ̀ kò mójútó ẹ̀ kò mójútó ẹ̀ àfìgbà tí ẹyẹ kanakana kan tó tó wá ṣe hàn ẹyẹ kanakana so ọ̀kan pa ìkejì so eléyìí tó pa èkejì rẹ̀ ó sì gbẹ́lẹ̀ ó sì gbé kejì ẹ̀ sínú ẹ̀ ó sì wá yèèpẹ̀ bò mọ́lẹ̀ àgásí pé òun náà ti máa bóun ṣe bo ìkejì òun mọ́lẹ̀ nìyẹn ṣùgbọ́n ohun tó tẹ̀yìn tó ṣe yẹn jáde ọ̀pọ̀ àkọ́kọ́ ń bẹ̀ ni pé gbogbo àwọn pààyàn pààyàn títí di ọjọ́ àlìkìyàmà gbogbo àwọn pààyàn-pààyàn ní ọ̀nà àìtọ́ ní ọ̀nà àìtọ́ tí wọ́n bá ti ń pààyàn ya ẹ̀ṣẹ̀ ìpànìyàn bó ṣe tóbi tóun ó ń bẹ lọ́rùn wọn wọ́n tún wá duplikéètì ẹ̀ṣẹ̀ yẹn wọ́n á duplikéètì ẹ̀ bí ìgbà tí yẹn bá ṣe fọ́tókọ́pì ìwé kan ṣe mọ̀ pé irú ti ń bẹ nínú ìwé tẹ̀sí photocopy ẹ̀ náà ni yóò ṣe jáde wọ́n tún wá duplicate ẹ̀ṣẹ̀ yẹn fún ọmọ ànábì ádámù àkọ́kọ́ tó kọ́kọ́ pààyàn láyé torí pé nínú ìlànà ọlọ́run kò ní pé ẹni tó bá kọ́kọ́ gbáwájú níbi iṣẹ́ dáadáa àwọn tó bá tò sí lẹ́yìn ó ti kó wọn nífà àwọn ò gba ládàá tiwọn o ṣùgbọ́n gbogbo ládàá tọ́lọ́run ó fún wọn ni ó fún ẹni tó kọ́kọ́ síwájú níbi iṣẹ́ olóore torí pé ìṣíwájú níbi iṣẹ́ olóore a máa ta àwọn èèyàn nídìí kan pé à lágbájá ọmọ lágbájá ó ti dìde ó ti ṣe nǹkan báyìí a máa wú ẹlòmíì lórí pé à ní tó fi mú wọ́n tó fi dìde ṣe dáadáa yìí èmi ó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni iṣẹ́ ibi tí ọba kọ́kọ́ dìde tó ga sí pé ẹnìkan ló kọ́kọ́ dìde láàrin àwùjọ láàrin ìlú láti dá wàhálà sílẹ̀ làwọn yòókù náà bá wò pé à kí wá làwọn ń ṣe nígbà tẹ́ni ti ṣáájú àwọn láti dá wàhálà lẹ̀ káwọn náà tọ orí pa gbogbo ọ̀ràn tí wọ́n dá yẹn gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n gbà tẹ́nì kọ̀ọ̀kan wọ́n gbà wọ́n á dupulikéètì iṣẹ́ aburú ládàá aburú wọ́n á wọ́n á sì fọtokọ́pì ẹ̀ náà wọ́n á gbé sí orí ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ rí tó ṣàbùrú ló fi já sí wípé ó sunwọ̀n fún ọ kó o kọ́kọ́ dìde sí ibi olóore ok ju kọ́ kọ́kọ́ dìde sí ibi aburú lọ fún wípé lórílẹ̀ ayé ẹnìkan ò pààyàn rí síwájú ìṣẹ̀lẹ̀ kọ́bílà àti hábílà ìṣẹ̀lẹ̀ tí wọ́n náà fi mọ̀ pé àṣìyàn àti ẹ̀ máa pààyàn àṣìyàn lè pààyàn ok gbogbo ẹ̀tọ́ bá ti wá ń pààyàn ẹ wọ ọdún yẹn àmọye ọdún yẹn o ọdún tó ti lé ní one million years ni o àmọye o ẹ wá wo iye àwọn tí wọ́n ti jẹ́ pààyàn-pààyàn ẹlòmíì nípasẹ̀ òṣèlú ló fi di pààyàn-pààyàn ẹlòmíì nípasẹ̀ olè jíjà ló fi di pààyàn-pààyàn ẹlòmíì nípasẹ̀ oògùn ló fi di pààyàn-pààyàn oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn gbà di pààyàn-pààyàn gbogbo ẹni tó bá ti wá ń pààyàn ní ọ̀nà àìtọ́ yóò jìyà kó pààyàn lọ́dọ̀ ọlọ́run odidi ìyà tó jẹun lọ́dọ̀ ọlọ́run ohun tó ń bẹ ní ọrùn ẹni àkọ́kọ́ torí pé òun ló jẹ́ káyọ̀ mọ̀ pé àṣeyàn lè pààyàn so la fi ní ọmọ dá wàhálà lẹ̀ tó ọmọ dá wàhálà lẹ̀ tó o lérò lẹ́yìn lọ́dọ̀ ọlọ́run iye èrò tí ń bẹ lẹ́yìn rẹ wọ́n kàn mọ́ ìyá tiẹ̀ pọ́wà bá pé wọ́n kàn mọ́ ìyá tiẹ̀ yẹn kò túmọ̀ sí pé èrò ẹ̀yìn rẹ ní ò ní jẹ̀yà tiẹ̀ o kó wá ní ó jẹ̀yà tiẹ̀ àmọ́ fún pé olórí láyà ó gbáwájú níbi iṣẹ́ ẹbí. irú ìyà tí gbogbo ọmọlẹ́yìn rí ó jẹ ó ń bẹ lọ́rùn tiẹ̀ náà bẹ́ẹ̀ náà ni níbi iṣẹ́ olóore tó o bá gba wájú ṣiṣẹ́ olóore pẹ́rẹ́ báyìí tó ga sí pé ìwọ ni wọ́n kọ́kọ́ tọ́ka sí pé ìwọ ló dìde sí ọ̀rọ̀ yìí ìwọ ló dìde sí dáadáa yìí táwọn yòókù náà fi wá ṣe kí ni tí wọ́n fi ń tẹ̀lé ọ lẹ́yìn gbogbo ohun tí wọ́n bá fi ilẹ̀ gbogbo ohun tí wọ́n bá ná gbogbo ohun tí wọ́n bá ṣe òkú oríire wọ́n ti kọ́ fún ọ lọ́dọ̀ ọlọ́run tọ́ ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́ tàkọ́kọ́ rí gbámú níbi ìṣẹ̀lẹ̀ kọ́bílà àti habila nǹkan ẹlẹ́ẹ̀kejì òun wá ní gíráfítì ìpànìyàn àti ìdóòlà ẹ̀mí èèyàn ìdóòlà ẹ̀mí èèyàn báwo ló ṣe tóbi tó. Bito ó tóbi kọjá ntí a lè fi òye wa gbé ló mú kí Allah subhanahu wa ta'ala sọ pé ẹni tó bá pa single person a single person tó bá pa bí ìgbà tó pa gbogbo èèyàn tí ń bẹ lórí ilé ayé ni torí pé iṣẹ́ òfin fi ọ lọ́wọ́ láti pa ẹnìkan kí ni ó fi ọ lọ́wọ́ láti pa gbogbo ayé run kò lè fi ọ lọ́wọ́ ẹ̀rí táwọn olóṣèlú àbáwọn tọ́ọ̀gì kò fi wọn lọ́wọ́ láti pẹ nìkan ló fi ká sí pé wọn ò kùlá kí gbogbo àdúgbò dàrú so ẹni tí ò fi lọ́wọ́ láti pa ẹnìkan kò ní fi lọ́wọ́ láti pa gbogbo ayé run nígbà kejì ẹni tó bá wá dóòlà ẹ̀mí tó dóòlà ẹ̀mí ẹnìkan. bí ìgbà tó dóòlà ẹ̀mí gbogbo ayé ni torí pé ohun tí ọba fi rí sí ohun tó bá fi rí síṣẹ́ olóore láti dóòlà ẹ̀mí kan tó fẹ́ bọ́ definitely ó tún dóòlà ẹ̀mí mi so eh, bí iṣẹ́ rẹ tó ṣe bó ṣe kàǹkà tó ní ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ònìyàn tọ́ àwa fẹ́ so ìdóòlẹ̀ ẹ̀mí àwọn ìpààyàn ti wa àwọn ìṣolóṣèlú àìsí amrọ̀bà àìsí assassin àìsí ìṣeríṣuálìsì ẹ̀yin tẹ́ sì jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ lọ́túba ọ̀ràn yín bó ṣe tó wájú ọlọ́run nìyẹn. ọ̀pọ̀lọpọ̀ yìí olóṣèlú bẹ́ẹ̀ tí pààyàn ẹ̀ tí ìdórí àlífà àwọn ọmọ kéékèèké nìsín àwọn ọmọ thirty thirty years twenty years gbogbo wọn ti di ritualist nípasẹ̀ yahoo yahoo àwa náà fojú ara wa rí tó ga sí pé wọ́n ń pọ̀ odidi èèyàn wọ́n fi ń ṣe ètùtù wọ́n fi ń ṣètùtù kì í sì ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń pààyàn tẹ́ fi ń tùtù náà ni ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí ní ya wèrè ẹ̀ rí pé wèrè ń pọ̀ gbòòrò sí i torí nǹkan tọ́lọ́hun ọ̀kọ́ mọ́ ò rí by fire by force ò lè rí ọlọ́run ní mẹ́dà ohun ti wá mọ́ ò lè o ò lè rí nǹkan náà ẹyẹ wò nínú gbogbo ẹranko wọn máa ń fi ọgbọn ròyìn ìjàpá ẹ bá ti ka ìwé Yorùbá rí dáadáa tí wọ́n bá sọ pé nínú àwọn ẹranko ẹranko wo ni máa ń fi ọgbọn àti ète ọgbọn àti ète ròyìn jù ìjàpá ni ìjàpá ò náà wàá dà lónìí pẹ̀lú ọgbọ́n àti ète tẹ́ fi ròyìn rẹ̀ kí ló sọ dì. sọ́sọ́dọ̀ba ẹranko ni sọ́sọ́ di nǹkan tí wọn ò ní mú lọ ọjà lọ́ta ni sọ́sọ́ di nǹkan tí wọn ò ní tajẹ ní tó ń tọgbẹ́ ẹ̀ tó ń tètè inú rẹ̀ so nítorí náà mọ́kànlá rẹ jẹ nǹkan tọ́lọ́wọ́n bò kọ́ mọ́ ọ kò lè tì ọ́ lọ́wọ́ ìfìyànṣe ètùtù orí burúkú ni mo ti bẹ̀ jáde orí burúkú ni mo ti bẹ̀ jáde orí burúkú bẹ̀ náà sì ni pé ọ̀ wọ̀nà ọ̀ wọ̀nà ọdún mélòó gan ló fẹ́ lò lé ayé ọdún mélòó ló fẹ́ lò láyé tó lérò pé àfi kó o fi èèyàn ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ̀ kó o fi ṣètùtù lọ́nà àbáyọ mọ́tọ́ra rẹ jẹ́ o má jẹ́ kí èṣù olú ọ o tọ́ eléyìí tí afẹ́fẹ́ lójú nínú ọ̀rọ̀ wa òní àtàbárú ubidam tó bọ́ sí abẹ́ wàmání àhàyà á fàkà ánàmà àhàyà náà sàjẹ̀mí à ìfi ẹ̀jẹ̀ tọrẹ nínú ọ̀nà tí à ń gbà dóòlà ẹ̀mí nínú ọ̀nà tí à ń gbà dóòlà ẹ̀mí tí ò rújú àtàbárò òbí dàmù fífi ẹ̀jẹ̀ tọrẹ fífi ẹ̀jẹ̀ tọrẹ. ká lè wá mọ̀ wípé àníṣẹ́ gbogbo tó bá ti jẹ mọ́ ká dóòlà ẹ̀mí ká dóòlà ẹ̀mí ara wa ká dóòlà ẹ̀mí ẹlòmíràn ká dóòlà ẹ̀mí ẹni tá a mọ̀ ká dóòlẹ̀ ẹ̀mí ẹni tí a mọ̀ ká dóòlẹ̀ ẹ̀mí mùsùlùmí ká dóòlẹ̀ ẹ̀mí ẹni tí kìí ṣe mùsùlùmí ká dóòlẹ̀ ẹ̀mí àgbàlagbà ká sì dóòlẹ̀ ẹ̀mí ọmọ kékeré yálà ọkùnrin yálà obìnrin. a iṣẹ́ tó mọ̀ dáa mọ̀ ni iṣẹ́ tí máa ń múyàn rí yọnú ọlọ́run ni ká lè fi mọ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ka. àdìsí Abu Hurairah tó wà nínú Sahihaini ó wà nínú n'inu al-Bukhari ó wà nínú Sahihu Muslim ó ní láàrin ìgbà tí ọkùnrin kan tó rìn lọ lójú títì òǹgbẹ́ wa ń gbẹ́ gan-an òǹgbẹ́ ń gbẹ́ gan-an lọ́ba rí kànga kan ó sọ̀kalẹ̀ sínú kànga náà kànga yẹn ṣe kànga tí tó jì púpọ̀ ó sọ̀kalẹ̀ sínú rẹ̀ ó sì mu omi ó rẹ̀ ń gbẹ ó sì bọ́ta padà bó ṣe wá bọ́ta tán ló bá rí ajá kan ajá lásánlásán ajá ajá yìí ó ń yọ ahọ́n jáde lẹ́nu lẹ́bẹ́lẹ́bẹ́ bẹ́ẹ̀ ni ń fi ẹnu gbo ilẹ̀ ẹlẹ̀ látara pé òǹgbẹ́ǹgbẹ́ òǹgbẹ́ǹgbẹ́ ah! ọkùnrin yìí wá píìkì pé ó dàbí ẹni pé ohun tó ṣẹlẹ̀ sẹ́mi sẹ́mi fi lọ sínú kànga lọ mú mi lọ́mọ̀ ṣẹlẹ̀ sí ajá yìí bí ajá yìí bá sì lè fi bọ́ sínú kànga àfàìmà kọ́mọ́kù bẹ́ẹ̀ kí wàá lòun ó ṣe báyìí o tarakùnrin bá padà sínú kànga ọwọ́ á bọ́ bàtà aláwọ̀ tó ń pè ní kúfù tó wọ̀ sẹ́sẹ̀ ọbọ̀ ó fi wá bu omi torí kò sí gá tí ègbò omi kò sí doro tí ó fi fa omi ó wá bàtà ẹsẹ̀ rẹ̀ ó fi bu omi wá sí òkè lórí ilẹ̀ẹ́lẹ̀ ó wá gbé fún ajá yìí ajá yìí wá mu omi ó mu omi ní ọba gbómá ni ò yọ ni ò ya ahọ́n sẹ́nu mọ́ in tó ṣe yìí Allah wá dúpẹ́ fún ẹrú rẹ̀ ó dúpẹ́ fún ẹrú rẹ̀ tó ṣe bẹ́ẹ̀ ìyẹn ni pé Allah mọ rírì ohun tó ṣeun ó fún ajá tí ó mọ̀ rí ajá tí ò mọ bí ó tún ti wá rí ẹ́n ó fún ní omi mu lásìkò tó ń gbẹ́ngbẹ́ kódà yàtọ̀ sí pé aláwo mọ rírì rẹ̀ fàgáfàràlà ó tún wá ṣàforíjì ẹ̀ṣẹ̀ tiẹ̀ fún un nítorí pé ó fún ajá ó fún lómi mu ó dóòlà ẹ̀mí ajá kù níbi ikú torí ajá yẹn ìbá kú tó bá fi tipátipá bọ́ sínú kànga ibẹ̀ ni ó kù sí ó wá dóòlà ẹ̀mí ajá yẹn àwọn sọ̀hábà ní ṣé a tún gbẹ̀san ni tá a bá ṣe dáadáa fún àwọn ẹranko tá a bá dóòlà ẹ̀mí àwọn ẹranko àwọn ẹranko sáàgbà ládá ni ànábì ní ládá ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ gbogbo tó bá ti ní ẹ̀dọ̀ gbogbo tó bá ti ní ẹ̀dọ̀ tútù ìyẹn ni pé gbogbo nǹkan tí bá ti ń mí gbogbo nǹkan tó ń mí tẹ́ ẹ bá ṣe dáadáa sí i ẹ gbà ládá ní orí rẹ̀ tọ́ ẹ wo àdìsí nìsín látọ̀dọ̀ anẹ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé ẹnìkan dóòlà ẹ̀mí ajá ọlọ́mọrírì rẹ̀ ọlọ́sì ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún nídàkejì wàdákàlá ti ìmúra àtúnfihìn rọ̀tìn habisatihu habisatiha. obìnrin kan náà ànábì sọ̀rọ̀ ẹ̀nú àdísì bùkọ́dà àti mùsùlùmù yìí kan náà ni pé obìnrin kan o ó mú ológìní ó mú mọ́lẹ̀ ológìní tiẹ̀ ni o. ó mú ológìní. ológìní ti ń sìn oníṣe ológìní yẹn o ó sì so mọ́lẹ̀ kò jẹ́ kó lọ jẹun kò sì fún lóúnjẹ orí ìso ni ológìní ìwà títí tí kò fi débà ànábì sallallahu alaihi wasallam wá sọ pé nara fi obìnrin kan ọmọ wọn náà nítorí ológìnì obìnrin kan ọwọ́ná nítorí ológìnì tọ́ ẹ̀yin àfọ́njálàbí orí burúkú tẹ́ ẹ máa ń ṣe ọ̀kan nínú ẹ̀ ni pé ẹ máa jó ẹran láàyè nínú orí burúkú tí ń bẹ lọ́dọ̀ oúnjálàbí nù àfọ́njálàbí yóò mú ológìnì yóò sọ sínú kòkò yóò kọ́ fáàrẹ̀ mọ́lẹ̀ yóò sùn náà yóò fi jó oògùn. ó lè mú ẹran míì ó lè mú jàpá ó lè mú adìẹ ìṣọ àwọn jálàbí nù ṣé o ti gbọ́ báyìí ìwọ náà wọná kẹ́yìn ni àfi tó o bá tú bá àfi tó o tú bá ìmọ̀ pa nǹkan pẹ̀lú síso mọ́lẹ̀ nìkan ó ìrìnàdọ́mọ náà à ń bọ̀ sí bọ̀ sí pé o tún wá dáná ẹ́ o dáná ọwọ́ á sọ ọwọ́ á gbé kòkò ká ọwọ́ á fi ológìnní sínú ẹ̀ tàbí o fi adìẹ adìẹ àyè o fi sínú ẹ̀ ọ̀sáfì nǹkan ẹlẹ́mìí tẹ́ ẹ̀ tí ì dùn o fi sínú ẹ̀ ọwọ́ á dé pa ah! ẹ̀ sì bẹ̀rù ọlọ́run ẹ̀yọ́ ń ẹ bẹ̀rù ọlọ́run tọ́lọ́ ń bá fi wọ̀ náà sí inú ipò sọ̀rọ̀ pé ọba nira kú ni ẹ lọ tú báyìí mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ ẹ fi ti obìnrin ẹ fi ṣe àríkọ́gbọ́n pé àlẹ́bí ni yóò wọ̀ náà nípasẹ̀ pé ó so ológìní rẹ̀ ó so mọ́lẹ̀ títí ebi fi pákú. now ibi tá a wá ń lọ nínú kútùbà wa lónìí ni pé àtàbárú ubi dàmì fífi ẹ̀jẹ̀ tọrẹ ẹnìkan ò ní bùkátà sí ẹ̀jẹ̀ àfi kó dá sí pé ọ̀rọ̀ ẹ̀ ti fẹ́ yíwọ́ nǹkan mẹ́ta lọ́rọ̀ mọ́ kí ẹ̀jẹ̀ mọ́tò lára ọmọnìyàn nǹkan àkọ́kọ́ ni pé ìyẹn lè dákú ìyẹn lè faint tí ìyẹn dákú kí wọ́n sẹ̀ máa rọ mílíkì sí lẹ́nu kó tó lajú ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì ìyẹn lè máa sa àìsàn tí ó kàn máa sa àwọn àìsàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó sì jà sí pé ẹ̀jẹ̀ tí ò tó nǹkan lára rẹ̀ ọ̀nlọ́fà paríparí ẹ̀ wá ni pé àwọn kan wá ń bẹ tó dá sí wípé à tí wọn ò bá tètè rí ẹ̀jẹ̀ àlìkìyàmọ̀ ti dénú tí wọn ò bá tètè rí ẹ̀jẹ̀ àlìkìyàmọ̀ ṣe kí ni ó dé ẹni tí ó ṣiṣẹ́ abẹ tó ṣiṣẹ́ abẹ bí obìnrin tó fi ṣiṣẹ́ abẹ bímọ àti àwọn iṣẹ́ abẹ mìíràn tàbẹ́ni tó ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ ti ṣòfò dànù. ṣé ẹnìkan kò lè bọ́ta nù ẹ̀yìn àbúrájú ẹ̀yìn kílókọ̀ rẹ̀ ń jẹ́ ẹ̀dẹ̀ bọ́ta fẹ́ kọ́ṣà ọmọ yẹn ni. now ẹni tí obìnrin tí ó fi sọ́jú rìbí ma àti ẹlòmíì tó ṣiṣẹ́ abẹ mi. àtẹni tó ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ sí tó ga sí pé ohun tó kọ́mọ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni pé ẹ̀jẹ̀ máa ń ṣòfò ogun ẹ̀jẹ̀ ọ̀rán tiẹ̀ ẹ̀jẹ̀ gangan ló bùkátà sí láti dóòlà ẹ̀mí ẹ̀ kí wá ni ọwá burú níbi táwa rí ẹni tí ó fi ẹ̀jẹ̀ yẹn lẹ̀. torí pé òyìnbó ò lè ṣe ẹ̀jẹ̀ oògùn ẹ̀jẹ̀ ni wọ́n lè ṣe yàtọ̀ sì ń bẹ láàrin oògùn ẹ̀jẹ̀ àti ẹ̀jẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì ìyàtọ̀ ó ń bẹ láàrin méjèèjì ohun tí mo lè fi ìyàtọ̀ ọbẹ̀ wéé ó ní bíi kí èèyàn ó fẹ́ jẹ nǹkan kankan kọ́gá sí pé yóò jẹ́ ní tútù tí ó ṣẹ̀ṣẹ̀ lọ yí padà nínú ara tí ó ṣe change tí ó ṣe digest ní ti ẹ̀jẹ̀ lọ́gán tá bá ti ń fà sóńtì ńlára ní ọmọ rùpọ̀ mọ́ ẹ̀jẹ̀ rẹ̀ iṣẹ́ tó yẹ kẹ́jẹ́ ó sí lára yóò sì bẹ̀rẹ̀ sí ní máa ṣe lójú ẹsẹ̀ jàmáà àwọn àfáà àwọn àfáà wọ́n rí fífi ẹ̀jẹ̀ tọrẹ wọ́n rí gẹ́gẹ́ bí ọ̀kan nínú ọ̀nà tá a lè fi dóòlà ẹ̀mí àwọn tọrọ wọn bá jẹ mọ́ wọ́n rí gẹ́gẹ́ bí ọ̀kan nínú ọ̀nà láti lè la àyàn kúrò nínú ìgbẹ́mímì wọ́n rí gẹ́gẹ́ bí iṣẹ́ olóore wọ́n sì fẹ́ káwa náà rí gẹ́gẹ́ bí iṣẹ́ olóore pàápàá jùlọ àwa gẹ́gẹ́ fúnra wa tá a bá ti láníyàn pa afẹ́fẹ̀gẹ̀ sílẹ̀ oríṣiríṣi àǹfààní làwa gbọ́ rí ń bẹ̀ alákọ̀ọ́kọ́ àǹfààní ibẹ̀ ni wípé ẹnì kan ò ní sọ pé òun fẹ́ fẹ̀jẹ̀ lẹ̀ àfi kí wọ́n kọ́kọ́ mọ òdiwọ̀n ẹ̀jẹ̀ tí ń bẹ lára tiẹ̀ that is number one mímọ òdiwọ̀n ẹ̀jẹ̀ tí ń bẹ lára wa àǹfààní tí ó ṣe fún wa rèé ìṣẹ́jà kí wọ́n sọ pé ẹ̀jẹ̀ ara wo tó nǹkan tàbí kí wọ́n sọ pé ẹ̀jẹ̀ ara wa ó pọ̀ jù sórí ẹ̀jẹ̀ tí ò tó nǹkan ewu ni ẹ̀jẹ̀ tó pọ̀ jù wàhálà ni ẹ̀jẹ̀ tí ò tó nǹkan láti sọ lẹ́ẹ̀kan wípé bíi kọ́ ọmọ dákú sí é e, tí wọ́n sì ní mọ̀ pé ẹ̀jẹ̀ ò tó nǹkan lára rẹ ni bíi kí àìlera míì kọ́ máa ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ tí ò sì tó nǹkan ni tẹ́jẹ̀ bá tún wá pọ̀ jù lára òun tún wá ní ìran àìsàn míì lọ́tọ̀ tí máa dá síyàn lára so lọ́la pọ̀ dàníyàn pé o fẹ́ fi ẹ̀jẹ̀ ara rẹ tọrẹ fún àwọn tó bùkátà sí o lè débẹ̀ kan sọ fún wọn wípé à o lè fẹ̀jẹ̀ lẹ̀ o ẹ̀jẹ̀ ara tiẹ̀ gan kò tó nǹkan lọ́ máa lo oògùn báyìí oògùn báyìí oògùn báyìí tó dọjọ́ báyìí kó o padà wá ká fi wo bí tẹ́jẹ̀ tún dé. bákan náà o lè débẹ̀ kí wọ́n sọ fún ọ pé aaa sórúkún ọmọ ròyìn sẹ́yìn ọmọ ròyìn àní à ẹ máa ń romí dáadáa àní à ẹ̀jẹ̀ ara yín pọ̀ jù ni ó ti pọ̀ jù ńgbà tá a yẹ̀ wò ní ìsìn ó ti pọ̀ jù ni sọ di pé ó tún ṣàǹfààní fún ọba òun ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì ó ní wípé ẹ̀jẹ̀ oríṣiríṣi níbẹ̀ lára kó wá wa. wa tá a mọ̀ tá a sì ń gbé káàkiri tó sì ń bí wàhálà míì nínú ayé wa tó ń bí wàhálà míì nínú ayé wa ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn ọmọ tí wọ́n ń pè ní síkúsẹ́là àwọn ọmọ fòníkúfọ̀lá dìde ǹjẹ́ ẹ mọ̀ pé àwa la fọwọ́ ara wa fà á nípasẹ̀ pé àmọ́ ẹ̀jẹ̀ tí ń bẹ lára ọkọ àmọ́ ìran ẹ̀jẹ̀ tí ń bẹ lára obìnrin. ọkùnrin àtobìnrin sábà sí ra wọn wọn kàn fẹ́ra wọn láì mọ ìsọ̀rí ẹ̀jẹ̀ tí ń bẹ lára kó wá wọn ìyẹn wá máa ń bí nígbà míì kí wọ́n bí síkúsẹ̀là ọmọ fòníkú fọ̀ládìde torí kó ti ní irú rẹ̀ ẹ̀jẹ̀ tó yẹ kó wà lára ọkùnrin kan tí ó fi lè lẹ́tọ̀ọ́ láti fẹ́ obìnrin obìnrin kan ní pàtó ẹni tó bá fẹ́ wá lọ fẹ̀jẹ̀ sílẹ̀ dandan ni nínú àyẹ̀wò tí wọ́n ṣe fún un wọ́n sọ ìsọ̀rí ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n sọ fún un ó di àǹfààní mélòó ó di àǹfààní méjì so that ọmọ bóyá pẹ̀lú pẹ̀lú tí wọ́n pè sọ̀rí ẹ̀jẹ̀ rẹ̀ yìí o irú ẹni báyìí ò lè fẹ́ mọ́ o irú ẹni tó lè fẹ́ rèé o àyíbá àmọ́ ọ̀fẹ́ lọ́kọ tàbí ọ̀fẹ́ láya. àǹfààní ẹlẹ́ẹ̀kẹta táàtùn rí ń bẹ̀ òní wípé ẹni tí ó lọ fi ẹ̀jẹ̀ lẹ̀ tó lọ fi ẹ̀jẹ̀ sílẹ̀ ṣe mọ̀ pé ó fẹ́ dóòlà ẹ̀mí ẹlòmíì ni ó fẹ́ dóòlà ẹ̀mí ẹlòmíì ìyá àkọ́kọ́ ta kọ́kọ́ sọ yẹn àǹfààní ti ẹni tó fi mọ̀ bóyá ẹ̀jẹ̀ ara rẹ kò tó nǹkan tàbó tó nǹkan èyí ìkejì náà àǹfààní ti ẹni tó fi mọ̀rú ẹni tó lè fẹ́ yàtọ̀ sẹ́ni tí ò lè fẹ́ ẹ fi ní máa bí ọmọ síkú sẹ́là ọmọ tágbára yóò ní ká ọmọ tí ò ní gbádùn ayé rẹ̀ ìbá lo twenty years láyé ká gbádùn rẹ̀ ìbá lo fifty years láyé kò ní gbádùn ẹ̀ tí ó fi kú. ok àǹfààní títí ẹnu àǹfààní tó wá sí fáráàta ni wípé odó lẹ̀ ní aráàta tọ́lọ́n bá kádàrá pé wọ́n sọ pé ah, ẹ̀jẹ̀ ń bẹ lára ẹ di bí àfi ká gba pàǹtì kan bẹ́ẹ̀ pàtì kan tí wọ́n gbà ń ọlọ́run ló mọ ẹni tí ó fi tí ó fi dólẹ̀ mi ẹ̀ ní ọjọ́ iwájú ìwọ náà ti wà ní tó la aráyé nìyẹn so ó ṣàǹfààní fúnra rẹ ó tún ṣàǹfààní fún ẹlòmíràn ẹnì kan wà ní fẹ̀jẹ̀ lẹ̀tàn kó wá dákú àwọn ẹlẹ́jẹ̀ National Blood Service Commission ni wọ́n jẹ́ nìsín National Blood Service Commission wọ́n ti ń wá sí àyè yìí ó ti ń lọ bí ọdún méje tí wọ́n ti ń wá sí bíi ó ti lé lọ́dún méje wọ́n sì wà níbi ẹ̀ẹ̀mẹ́ta nínú ọdún ẹ̀ẹ̀mẹ́ta tàbí ẹ̀ẹ̀mẹ́rin ni wọ́n á wá tí wọ́n ti wá ń gba ẹ̀jẹ̀ ọrẹ ọrẹ la pè ẹ̀jẹ̀ ọrẹ la pè é kì pé à ń ta ẹ̀jẹ̀ fún wọn a tẹ̀jẹ̀ fún wọn àwọn ó yọ̀ǹda ẹ̀jẹ̀ ara wa fún wọn wọ́n gbé lọ àwọn tó bá bùkátà sí wọ́n béèrè fún kódà nínú wa nígbà míì nínú àwa tá a fẹ̀jẹ̀ lẹ̀ ẹlòmíì lè sọ pé ìyàwó òun ó wà lọ́sibítù bàbá òun ó wà lọ́sibítù ọmọ òun ó wà lọ́sibítù ńgbà ó bá ti ní káàdì ìfẹ̀jẹ̀sílẹ̀ lọ́wọ́ lo lọ síbẹ̀ wọ́n wo irú ẹ̀jẹ̀ wo ni o níìdì wọ́n ti kọ sí inú ìwé tí dókítà ó fún ọ wọ́n sì wọnú stọ́ọ̀kì wọn tó bá wà nílẹ̀ wọ́n sì gbélé ọ lọ́wọ́. so àwọn èèyàn yìí wọ́n wá tún láwọn ń bọ̀ ní ọjọ́ Sunday tí í ṣe ọ̀túnla yìí ká sọ fún àwọn èèyàn wa wọ́n kì í gbẹ̀jẹ̀ lára àgbàlagbà wọ́n èyí gbẹ̀jẹ̀ lára ọmọ kékeré wọn ègbẹ́ wọn ègbà ẹ̀jẹ̀ ọrẹ lára olóyún tàbí ẹni tí ń fọmọ lọ́yàn lọ́wọ́ tàbí ẹni tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àbẹ́ni tó ṣẹ̀ parí nǹkan oṣù wọ́n ní kàtígórì àwọn tí máa ń gbẹ̀gẹ̀ lára wọn sílẹ̀ but kó bó o tiẹ̀ sí kàtígórì wọn fún pò tiẹ̀ wá wọ́n ọ̀kọ́ yẹ ẹ̀jẹ̀ rẹ wò fún ọ wọ́n bọ̀ yẹ ẹ̀jẹ̀ wò tó bá nídìí àmójútó kan wọ́n sọ fún ọ kódà ẹni tó bá tún ní hypertension lára wọ́n sọ fún un ok ẹ jẹ́ a sọ fún ẹbí ẹ jẹ́ a fara wípé àwọn National Blood Service Commission tí iléeṣẹ́ wọn wà ní Total Garden wọ́n ń bọ̀ wá sí ayékalẹ̀ bíbá yìí ní ọ̀túnla látàgo mẹ́sàn-án ká wá ká wá pàdé wọn ká wá fi ẹ̀jẹ̀ sílẹ̀ gbòtíyé ẹlòmíì ti ń náwó lórí àìlera kan fọ́pọ̀lọpọ̀ ọdún tí ò tí ò tí ò lójútùú ẹ̀ wọ́n ní àjẹ́ wọ́n lájẹ́ ní í ṣe ó ṣe rúkúyà kò gbádùn wọ́n ní kinní kan ló mú ọlọ́rọ̀ síìtù kò lálàáfíà tó sì jà sí pé ọ̀wọ́ kankan ra fa ẹ̀jẹ̀ bọ́ta lára rẹ̀ ni ó sì fún lálàáfíà torí pé ẹ̀jẹ̀ tó ti pẹ̀gùnú ara rẹ̀ yẹn ò ní fún ní pírọ́blẹ́mù ọwọ́n sọ pé àjẹ́ ni wọ́n sọ pé oṣó ni wọ́n sọ pé èmèrè ni ara ò sì ní yé máa ní ọlọ́mọ fara ni wa jàmáà ẹ jẹ́ kí a sọ fún àwọn ọ̀rẹ́ wa wọn bá jẹ́ kírísítẹ́nì ìta bíbá ní àwọn tí máa ń jókòó ni wọ́n ti ṣe nǹkan ti yé wọ́n ó yẹ ọ́ wò tó orí kó wá pàdé wọn bíbá yìí ọpọ́n ọlé ọmọ àpọ̀nlé lọ́wọ́ dùkú ló lọ sí ọ́fíìsì wọn lọ tọ́ba lọ sí ọ́fíìsì wọn oríṣiríṣi ìdààmú àmọ́ fẹsẹ̀lẹ̀ ń bẹ̀ but fúnra ara wọn náà ń wá sí bíbá yìí láti bí ọdún méje fún ara wọn náà máa ń wá sí bíbá yìí so wọ́n sì yẹ ń kálukú wò ẹ̀ tọ́ba yẹ kí wọ́n gbẹ̀gẹ̀ lára rẹ̀ wọ́n gbà lára rẹ̀ ẹni tí ò bá sì fíìtì wọ́n fi í lẹ̀ ẹni tó bá yẹ kí wọ́n fún lámọ̀ràn wọ́n fún lámọ̀ràn so that ọmọ wà pẹ̀lú àlàáfíà ara torí náà ọlọ́run ní yọ èmi àti ẹlẹ̀ nínú ẹni tó fi ẹ̀jẹ̀ ọ̀rẹ́ lẹ̀ nílé tí ń bọ̀ ní ọ̀túnla yìí o aláwo yóò fi wá sí kùnkẹ́ dáadáa o subhanaka Allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk aqimus salah.